الحمد لله الذي أسبغ نعمه على عباده أشهد أن لا إله إلا الله فعال لما يريد وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله وصفيه من خلقه أرسله الله بالهدى وبدين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبوه سرا وعلنا تفلحوا مع المفلحين يوم الحساب يقول الله عز وجل يا أيها الذين أمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله تيومي يبا ورار دادا تسي سيايو فنفني fúnrú àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe fún un àwọn èyí tó ṣe fojú àti èyí tí ò ṣe fojú fura ara rẹ̀ eto tó pẹlu pẹ́ lọba ìlọ́ba rí lọ́lọ́kan ọ̀jọ̀kan àwọn èèyàn rí i pé ìdẹ̀ra tọ́lọ́wọ́ bá ṣe fún ó pọ̀ pípọ̀ ó sì lọ jantí rẹ́rẹ́ ọkọ̀ jantí yẹn lè máa yí rẹ̀ á ń bọ̀sibọ́sí péyìn ó tẹ̀lé kà á lè kà dípò pa àmà yí rẹ̀ ìdẹ̀ra eléyìí tọ́lọ́wọ́ bá ṣe fún mi yàn tó sì pé ọlọ́wọ́ ẹlẹ́dàá wa nìkan òun ló ṣe kìí ẹnìkan sì tó lè máa yí rẹ̀ á lè ka dípò pa máa yí rẹ̀ ọlọ́yìn lẹ́dàá á sọ nínú sọ́tù Ibrahim ayé kẹrìnlélọ́gbọ̀n oníwà atẹ́kùn min kulli ma sa'altumu wa in ta'uddu ni'mata Allahi la tuhsuha inna al-insana la zalumun oníwà ọlọ́wọ́ bá fún yín nínú gbogbo ntẹ̀tẹ̀rọ nínú ẹ̀ tí ẹ bá tiẹ̀ gbìyànjú láti ka àwọn àdéhùn tọ́lọ́wọ́n bá ṣe fún yín ẹ lè má yọ nǹkan rẹ̀ dájúdájú ọmọ ìyá ọlọ́ni mo búra pé alábòsí ni ọlọ́ni mo búra pé dájúdájú aláìmoore lọ́mọ ìyá. alimami Qurtubi rahmatulahi alayhi ó ní ọ̀rọ̀ ọlọ́run ẹlẹ́dàá wa tóní wa ataakum min kulli ma sa'altumu ọlọ́run bá fún yín nínú gbogbo ntẹ́tẹ́rọ lọ́dọ̀ rẹ̀ òní ayé ataakum min kulli mas'ulin sa'altumuhu shay'a òní ọlọ́run ẹlẹ́dàá wa kọ̀sálẹ̀ ìfún yín ní nǹkan kan nínú gbogbo ntẹ́tẹ́rọ gbogbo ntẹ́tẹ́rọ lọ́wọ́ tó bá ti àyẹ̀wò fínífíní wàá rí i pé ọlọ́run ọba fún ọ ní kankan náà ni nínú gbogbo ń tọ́tọ́rọ. àwọn ọlọ́mìn wọ́n lè túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run tó ní wa ataakum min kulli ma sa'altumu ó fún yín nínú gbogbo ń tẹ́ béèrè lọ́dọ̀ rẹ̀ wọ́n lè túmọ̀ rẹ̀ ní wa ataakum min kulli ma sa'altumu wa min kulli ma lam tas'alu ìpè ọlọ́run ọba fún yín nínú gbogbo ń tẹ́ tọrọ lọ́dọ̀ rẹ̀. ó tún fún yín nínú àwọn nǹkan tẹ̀ tọrọ lọ́dọ̀ rẹ̀ <coughs> eléyìí túmọ̀ sí pé àwọn kọ́lá tọrọ lọ́dọ̀ ọlọ́run pàǹbùkátà nǹkan púpọ̀ nínú tọ́lọ̀ ṣe fún wa ọlọ́run bá ṣe fún wa ẹ̀yìn ìgbà tó ṣe fún wa tán àmọ́ <coughs> ẹ̀yìn ìgbà tó ṣe fún wa tán. kò wù wá láti ṣe àfẹ́kù rẹ̀ à ń jẹ gbádùn ẹ̀ ó ń dùn máa nígbà tó sì pé àkọlà tọrọ rẹ̀ ta nínú wa ta nínú àwọn ẹni ti síwájú wa ìlọtọrọ pé kọlọ wọn bó fún wa àwọn akọ àti lè rẹ nìkan sí nínú wa. páwọn ni wọ́n tọrọ òrùn lọ́dọ̀ Ọlọ́run àmọ́ lọ́wọ́ bá fún wa lóòrùn oníkálukú wa <coughs> là ń jẹ ìgbádùn òrùn òrùn wúlò fún oníkálukú wa tó ń pa àwọn tọrọ rẹ̀ tẹlẹ́yìn sàgbà àwọn àdìrà tọ́lọ̀ ń ṣe fún wa tí èso àwọn alátọrọ rẹ̀ wọ́n ti ṣe ìdẹ̀rẹ̀ òṣùpá fún wa bó láti tọrọ rẹ̀. Baba ńlá wa wò lọ́tọ̀ọ̀rọ̀ pé kọ́ lọ́wọ́ dó sùpà ìdílé ńlá ń bẹ lọ́rọ̀ sùpà ilé tó ti pé látara rẹ̀ à ń mọ iye nǹkan ọjọ́ à ń mọ̀ sí rọ́ọ̀sù à ríran àtùpà ńlá ìtọ́lọ́ wa bá so ọlọ́run lẹ́dàá wa ó tún ṣe àwọn ìdẹ̀ra púpọ̀ fún wa eléyìí tó ṣe pé àwọn akọ́lá tọrọ rẹ̀ òun ló wù ló ti kan ara rẹ̀ ló ṣe àwọn ìdẹ̀ra yẹn fún wa láì jẹ́ pé àtọrọ rẹ̀ tí wọ́n gbàgbé báwọn àjọ àti wọn máa ń ṣe ní gbogbo gbà òun náà lọ́lọ́ fún mi lówó bò mí láṣìírí ọlọ́run fún mi lówó bò láṣìírí. má jẹ́ ń ta wọn náà má jẹ́ kó sí ọ̀tá mi àdúrà rẹ̀ òdì báyẹn lọ wọ́n á wọn tó ti ọ fún ti tọrọ rẹ̀ ọlọ́run lẹ́dàá ọkọlẹ fún ọ ti tọrọ rẹ̀ ọlọ́run amọ́tò sí ti tọrọ kò fi àwọn ọmọ kò fi dààmú ti tọrọ fi àwọn ìyàwó kò fi dààmú rẹ̀ ọ̀ràn ti tọrọ rẹ̀ ọlọ́run dá wa ó sì ọlọ́ni tó ti pọ̀ ọ̀rọ̀ sọ ọ̀ràn ti tọrọ rẹ̀ ó sì ọlọ́ni tó ń gbọ́rọ̀ ọ̀ràn ti tọrọ rẹ̀ ó sì ọlọ́ni tó ń ríran ọ̀ràn ti tọrọ rẹ̀ ó sì ọmọ ọlọ́pàá pípé ọ̀ràn ti tọrọ rẹ̀ wáyé ń ta ó do ní amẹtọlọ́hìn láti sọ ha tẹ́ ẹ bá lè fẹ́ ka àdẹ̀rọ̀ ọlọ́run tó ṣe fún yín ẹ lè má yọ̀ǹkà rẹ̀. torí ẹ ọ̀rọ̀ kejì tí wọ́n sọ yìí lọ ó fún yín láwọn tẹ́ǹtọ́rọ ó sì tún ṣe ń fún yín ó fún yín ní tẹ́ǹtọ́rọ ó tún ṣe ń fún yín wọ́n ń ta ọjọ́ ni'matallahi la gbìyànjú láti ka àwọn náà eléyìí bá ṣe fún yín dájú kí lè máa kò sí gbọ́kọ̀lọ́ yín ṣe lè pé tó kó síbẹ̀ ṣe má ìṣirò ṣe tó ẹ̀ lágbára ẹ̀ láti ka àwọn àdẹ̀rọ̀ ọlọ́run tó lọ́wọ́ bá ṣe fún yín ẹ̀ tí ẹ̀ lè débi jáde máa yọ nǹkan rẹ̀ kìí ṣe nítorí pé ẹ̀ lè fojú rí wọn kìí ṣe nítorí pé wọ́n wà ní jìnnàjìnnà àwọn ètò ẹ̀ lè fojú rí gan ẹ̀ fẹ́rú tó lè kà á àwọn tó wà nítòsí tó yẹ pé wọn ò jìnnà sí yín. ẹ̀ẹ́dẹ́rú eh, tó lè máa yọ nǹkan rẹ̀ sẹ́bẹ́ yìí mà pé ń gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni tẹ́ wọ́n ka ìgbọ́rọ̀ fún dẹ̀ra tí ọ̀pọ̀lọpọ̀ nínú wa kọ̀ mẹ́sí dẹ̀ra ó di tọ́tọ́ bá di kíkọ̀ gbọ́rọ̀ mọ́ lẹ́yìn gbígbọ́rọ̀ ó ti gbígbọ́rọ̀ ní mẹ́sí dẹ̀ra rí tẹ̀sí ìríra yín sọ̀rọ̀ mẹ́sí dẹ̀ra ìgbà náà tó máa ma rírì rántí dẹ̀ra ṣèbí ẹ̀yin fúnra ara yín nìsinyìí ẹlẹ́nu ẹ̀ sọ̀rọ̀ tẹ̀sí mẹ́nu yín sẹ̀ ń lò fún àti sọ̀rọ̀ dẹ̀ra ṣèbí ń gbà ọba di pé ọ̀rọ̀ yín tẹ́ ẹ wá di ayaya lẹ́yìn ìgbà tẹ́ ti ń sọ̀rọ̀ ṣèbí gbà náà lọ́mọ èèyàn máa ma ọ̀rọ̀ sísọ sí dẹ̀ra tẹ́lẹ̀ ìmọ̀ máa àbí tẹ́ẹ̀fì máa mú sọ́hàn yọ àbí ọ̀hàn yọ ìdára ńlá lélẹ́yìn òdìjọ́ tó bá di pé ìdára eléyìí kúrò láhàn yín ẹ̀dẹ́ni tí àmọ́ ọ̀tẹ́kọ̀tẹ́ ó dùn kò dùn ìjọba ìlànà ìdọ̀rà tó lọ fún yín lórí ahọ́n yín bẹ́ẹ̀ náà ni ìbáyìí ń gbé oorun tí nǹkan máa ń rún oorun tó gbogbo ń kọ́lá sẹ́ni kọ́ bá alẹ́ gbẹ́ nítorí mi ò gbòòrò kankan èyí ń sábà mọ tiẹ̀ nídẹ̀ra ó dìgbà tí tiẹ̀ bá sá lọ. tó bá di kéèyàn ní má nìyẹn máa padà á mà nídẹ̀ra síbi àmà ike ara yín tó bá fi kàn kankan fi nǹkan náà lẹ̀ àbóyí ńlá lélẹ́yìí lè ń o ọ̀pọ̀lọpọ̀ dìgbà tó bá bá ọmọ lọ́wọ́ eléyìí tọ́lọ̀ ń gbé wa lórí rẹ̀ ó mú kí wọ́n máa bẹ lókè kẹsẹ̀ wọn máa bẹ nsàlẹ̀ ó sì ọwọ́ fún wa tá à nà tá à fi mú tá a fẹ́ mú ọlọ́run lọ́dọ̀ wa ó gbé ikùn sáàrin wa ó gbé ìtàn àti ẹsẹ̀ ó gbé sílẹ̀ wa ọlọ́run dá fún wa ó dẹ́yìn fún wa ọlọ́run dá ìwájú fún wa ó dá ìpàkọ́ fún wa ọlọ́run dá orí fún wa ní ká máa fi hurun ọlọ́run yí àwòrán wa lọ́nà tó dáa wa. àwòrán tọ́jà yìí ọ̀pọ̀lọpọ̀ mẹ́sìdẹ̀ra ọ̀pọ̀lọpọ̀ mẹ́sìdẹ̀ra olùgbà tó lọ́n bá kó àrùn kan tó bá kó bá tó di pé irun rẹ̀ irun orí rẹ̀ já hérehère irun yẹn ó di ségesège kò sí fi hàn aráyé má kò sí irun má tọ́jà ẹni tí ń dábàá borí láì jẹ́ obìnrin tọ́jà ẹni tó ti pé wọ́n ti là má rí gbogbo owó ti lè kó owó mú tó ń jẹ́ wọ́n máa ń dẹ̀ra ẹni tí ara rẹ̀ dáa tí àwọn rẹ̀ sì sún wa kò tí mà tọ́lọ̀ ń fún un ó lè wá bá àrùn burúkú tó di pé àwọn ara rẹ̀ kò sí wò mà tó àjẹ ti ń wọ aṣọ tó ń mú lọ́wọ́ dẹ́dẹ́dẹ́ tó ń mú lẹ́sẹ̀ dẹ́dẹ́dẹ́ di ọkùnrin tí ń láti obìnrin ni ní à ẹja máa o ìdẹ̀ra tó sí fún ọ ti pọ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá tó ṣe gbogbo eléyìí fún ìdẹ̀ra ńlá ni ìdẹ̀ra tàlàáfíà ìdẹ̀ra tó ti gbogbo ìdẹ̀ra ni torí pé bàbá tiẹ̀ jẹ́ pé ọlọ́dọọdà oríkè rẹ̀ pé dáadáa gbogbo nǹkan dáadáa àmọ́ ọ̀rọ̀ lórí ìdùbúlẹ̀ gbọ́rọ̀ ò lè gbọ́rọ̀ ò lè sọ̀rọ̀ ò lè sọ̀rọ̀ wọ́n bọ́ ọ̀nà ní ìdára àlàáfíà ẹni tó lálàáfíà àwọn kì í mà ké ìdára ní àlàáfíà wọn àwọn tó tẹ́lẹ̀ mọ́ aláàrẹ ojú káàkiri kàkà kó dúpẹ́ fọlọ́ lórí ìdára tọ́lọ́ ń ṣe fún un yóò mọ̀ pé kí ni tọ́lọ́ ń ṣe fún wa à ó ṣe ọ̀pọ̀lọpọ̀ fún wa eléyìí tá a lè mọ iyò nǹka tọ́ba ti kọ́ ara dé yóò wá wúra k'ọ gba àlàáfíà tiẹ̀ k'ọ gbé fún gbọ́fẹ́ kó ṣe pé gbogbo dúkìá òun ọ̀pọ̀ fún ọ ọlọ́run má gbogbo dúkìá fún ọ tí wọn náà dùbúlẹ̀ àárẹ̀ àlàáfíà òun àfìnà rìzìkì ó bò wá láṣìírí à ń tọ́wọ́ bá kọ́ mú jáde à ń ná àfi ń dáadáa àfi ń àfi ń ọma àfi òbí subhanallah ìdẹ̀ra ńlá ni ẹ̀rí àrísìkì tọ́lọ ọbẹ̀ ẹlẹ́dàá wá sí fún wa tọ́lọ òtún ọmọ gbọ̀dọ̀ èèyàn kó tó dọ́dọ̀ wa àrísìkì yẹn ńlá ni ẹ̀rí pé kálukú wa bọ́lá ńlá nígbà tá a wọlé lọ sùn ọ̀pọ̀lọpọ̀ wa ó lójú iye tó bá wa sùn nígbà ọlọ́ba darí rẹ̀ sọ́dọ̀ rẹ̀ bóyá dáná lọ ta ló jèrè bóyá tọwọ́ rẹ̀ ló ṣe lọ pawó bóyá ẹ̀rọ ọlọ́nkan olóde ẹ̀wọ̀ sùsù kò ti wọ ọkà tipẹ́ kí ló dé sí òsì ẹ ẹja wọlé ẹ sì wọlé lọ́wọ́ sì gbé àpò ńlọ́ba gbé fọ pé owó yìí mo tún fi ń wá yín ká tipẹ́ torí ọlọ́wọ́ bẹ lẹ́dàá nínú olóde fún mi èmi náà fẹ́ dání pẹ̀tẹ́ yín owó ńlá ni àfúrà lọ́ba di two million à bóòlù ó sì dúpẹ́ fọlọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tó sì ní two million ọ mọ̀ pé ó ní two million lọ wọ́n ti wá kó tákàdá fún ọ báyìí ó rí i pé inú rẹ̀ ọmọ dùn ni tó bá bọ ẹsìn nínú rẹ̀ wọn ò ní kọsẹ̀ inú rẹ̀ ọmọ dùn ọmọ yọmùsẹ̀ nítorí pé dáadáa dé wá bọ̀ árísìkì ọlọ́run tọ́lọ́n bá ṣe fún yàn ìdẹ̀ra ńlá ni o tá a bá la fẹ́ kà á lè kà á tán á bọ̀ ṣùgbọ́n sí ipá àmọ́ iye rẹ̀ torí ẹ̀ ẹ̀ lọ́ lórí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún yín ẹ má ṣàmúre sọ́lọ̀ lórí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún yín ọpẹ́ lọ́yọ̀ oore tọ́lọ̀ ń ṣe fún wa kò yẹ kọjá pa àìmọ̀ọ́re láti máa pàdé rẹ̀ káma dúpẹ́ fúnra lórí àwọn àtẹ̀rà yìí káma tẹ̀sẹ̀ àìmọ̀ọ́re sí lórí wọn ẹ máa lo àwọn àtẹ̀rà eléyìí tọ́lọ̀ wọn bá ṣe fún yín láti fi máa tẹ̀lé tọ́lọ́ láti fi máa pa òfin ọlọ́run ọba mọ́ ẹ máa lo àwọn àjọra yìí níbi àti jẹ irúsìn fọlọ́run lódodo ẹ mẹ́sẹ̀jì ọjọ́ pẹ̀tẹ̀rẹ̀ akọ́lọ́ ń ṣe fún gangan lẹ́ ń lò láti fi jẹ́ ọ̀daràn láti fi jẹ́ alátakò láti fi jẹ́ aláìmoore fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa innal insana la zalumun dájú ènìyàn ọlọ́run ni mo búra ọlọ́pọ̀lọpọ̀ àbòsí ni ọlọ́pọ̀lọpọ̀ àìmoore ni. rà yé wa ikpe gbogbo alagara ọ̀dà níbi àti ká iye ìdára tolonsi ń ṣe fún wa sọ ipa lè mọ iye òǹkà rẹ̀ báwo wà láti lè orí tá a o lè ṣeéṣe wàláhì tẹ̀dí nù tó fi jẹ́ pé ó wà nù àdìsí anábì alayhi wa pé gbogbo wa dà sínú náà ọlọ́wọ́ bó kó wa dà pẹ̀lú pa alẹ́tọ̀ sí ni tó bá sì kó gbogbo adà sálì jẹ́nà yóò kó gbogbo adà sálì jẹ́nà pẹ̀lú pò ń sànù wa torí pé tí a bá fẹ́ wo gbogbo dáadáa tá a láǹṣe láyé yìí tó bá fẹ́ wo tí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa a rí i pé ìdá mélòó gan-an nínú ọgọ́rùn-ún la rí i pé nínú ọpẹ́ fún ìdẹ̀ra tọ́lọ̀ ṣe fún wa kọdájú kọdájú pé èèyàn lè rí nǹkan kan pé ń bẹ sọ eléyìí túmọ̀ sí wípé ìdẹ̀ra tó fún wa ti ń pè fún kájúpẹ́ sọ́lọ̀ wọn lórí ẹ̀ ìdẹ̀ra tó pọ̀ tó bọ̀ àyà tá lè kà dépò pa àmọ́ iye òǹkà rẹ̀ ni àtẹ̀tẹ̀ àwọn àdàrà wọ̀nyí kò sí bá a ti ṣe lè pé ìwọ tí ó pè àyàfi ká gbìyànjú ìwọ̀n bàtà wà bá lè gbìyànjú kó tó di pa filẹ̀ ayé yìí sílẹ̀. àwọn ẹ̀dẹ̀rẹ́ eléyìí ọlọ́wọ́ bá ṣe fún wa alimami ibn al-qayyim rahimahullahu ta'ala wọ́n ní ọ̀nà méjì làwọn ẹ̀dẹ̀rẹ́ yìí pín sí ni'amun mutlaqa wa ni'amun muqayyada àwọn ẹ̀dẹ̀rẹ́ eléyìí tó ṣe pé kò láàlà. àtàwọn ẹ̀dẹ̀ra tọ́ láàlà ìdára ẹ̀wọ́ ilẹ̀ yìí tí ò láàlà alimami Ibn wọ́n ní ìdẹ̀ra tí ò òun náà ní ìdẹ̀ra eléyìí tó rò pọ̀ mọ́ oríire láéláé ọlọ́dàkùn dáhà náà nípìn bẹ́ẹ̀ ìdẹ̀ra tí ò òun náà ní ìdẹ̀ra tọ́lọ́ máa ń ṣe fẹ́rú tó ṣe é pé ó rò pọ̀ mọ́ oríire torí búkì wá lẹ́yìn rẹ̀ wọ́n ní ìdẹ̀ra náà ní ni'matul islam wa sunna ìdẹ̀ra jíjẹ́ mùsùlùmí ìdẹ̀ra wíwà lórí sunna nabi wa muhammad sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ní ìdẹ̀ra léyìí tí ò láàlà wọ́n ní ìdẹ̀ra yìí òun náà ní ìdẹ̀ra tó ń pa wá láti ká máa béèrè fún ká máa tọrọ rẹ̀. ká máa ṣe ìrábàbà níwájú ọlọ́run kó fara náà ṣọ̀kan nínú àwọn ẹni tí ó nípìn nínú orú rẹ̀ nínú sọ̀rọ̀ àti ọlọ́jọ́júmọ́ wọn ni ká máa tọrọ rẹ̀ ní ìgbà mẹ́tàdínlógún nítorí raka eléyìí tí islam ní ká ṣe tọ́jú ọ̀rọ̀ èèyàn lójúmọ́ ọjọ́ raka mẹ́tàdínlógún raka mẹ́tàdínlógún yìí sọláàtì bọ́ọ̀rù ònkọ́láka mẹ́rin ń bẹ̀ sọláàtì làásù onáko mẹ́rin ń bẹ̀ ó di mẹ́wàá mọ́gìrì ònkó mẹ́ta ń bẹ̀ ó di mẹ́tàlá sọláàtì làìṣá ònkó mẹ́rin ń bẹ̀ ó di mẹ́tàdínlógún nínú rákà mẹ́tàdínlógún yìí lọ́nà ẹlẹ́dàá ti pa wá láṣẹ ká máa tọrọ ọ̀dẹ̀rà ńlá tí ọ̀la àlàyé ìyẹ̀rà tó ṣe pété yàrá ti rírọ̀ ẹ̀ oríire láéláé yọ jẹ tiẹ̀ òun náà ni ihdina siratal mustaqim ihdina siratal mustaqim fi wá mẹ́nà lọ sí ojú ọ̀nà tọ́tọ́ ọmọ bí ọ lérè kí ni ojú ọ̀nà tọ́tọ́ náà òun náà ni al-islam wa sunna àti sunna ẹnikẹ́ni tọ́lọ́ ń ti fún ní ìdẹ̀ra ńlá yìí oríire láíláí ọ̀jẹ̀ tiẹ̀ ẹ̀rí ìyàrá láéláyìí àtúwányànà náà rẹ̀ nínú àdúrà náà gẹ́gẹ́ bọ́lá bó ṣe ti kọ́ wa ìpèsè ọ̀pọ̀ lẹ́dínà ẹ̀nà ọ̀mdà àlẹ́yìn sirata alladhina an'amta alayhim ojú ọ̀nà ìtàǹtọ́ táàpọ̀ ní al-Islam wa sunnah yìí òun náà ló tí ọ̀nà àwọn ẹni tó ti pé dẹ̀ra rẹ lé lórí. ọlọ́run jẹ́ àtúbọ̀ sí islam wa mú gidigidi má yẹ ẹsẹ̀ wa kúrò lórí sunna anabi wa muhammad sallallahu alayhi wa alayhi wa sallam eléyìí ní ìdẹ̀ra bàbá gbogbo ìdẹ̀ra eléyìí ní ìdẹ̀ra aṣíwájú fún gbogbo ìdẹ̀ra eléyìí ní ìdẹ̀ra eléyìí tó ṣe pé ìyà kì í gbogbo ẹni tọ́lọ̀ ń bá fún adúpẹ́ fọlọ̀ ọba islam adúpẹ́ fọlọ̀ ọba tó ní ká máa bẹ lórí ìlànà صلى الله عليه وآله وسلم أنا لا تصلى يرمي من سورة النساء أنا لا قد لا أدري لا يفوى كان ما كان وقال لجونا توصف كما ترى الله لمن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين wa hasuna ulaika rafiqa ọlọ́run ní ẹnìkan ni o tó wọ́n fi lè tẹ̀lé ti Allah tó tún tẹ̀lé ti rẹ̀ tẹ̀ Allah anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó dún ní ma àwọn ọlọ́ọ̀nà yìí kò yẹ sẹ̀ kúrò lórí rẹ̀ títí tó fi filẹ̀ ayé sílẹ̀ fọ́ ọ̀là ìkàmà alladhina an'ama Allahu alayhim àwọn ẹni tí ọlọ́run bá fi ṣe kòńgá yìí wọ́n máa bẹ pẹ̀lú àwọn ẹni tọ́lọ́run ti pé ìdẹ̀ra rẹ̀ lé lórí bí àwọn tani àti tani àti tani ọlọ́run láwọn èèyàn oríṣi mẹ́rin ni mina nabi yìí àwọn anabi ọlọ wọ́n pété kín àwọn olódodo wọ́n ṣòwòdà àtàwọn ẹni tó kú sójú ogun láti gbé ẹ̀sìn islam ga wọ́n sáré kín àtàwọn ẹni rẹ̀ wọ́n hasọ̀nà olè ìkarọ̀ fìkà àwọn eléyìí lọ́rẹ̀ wájú ní alábàárín àwọn lọ́rẹ̀ wájú. lẹ́ni téèyàn bá tò àwọn olóríire ńlá kọ́lá ẹlẹ́dàá kó tàwa náà ló lóríire. eléyìí túmọ̀ sí pé àìsàn àwọn ọ̀sùn náà ọlọ́run ọlọ́jọ́ lórí wọn káwọn náà kájọ́ kan nínú àwọn ẹni tó ṣe pé wọ́n máa ṣe wọ́n sì máa ṣe tọkàtàrà òun ní jẹ́ tó ṣe pé ọwọ́ jábútẹ́ òun náà ni wọ́n fi mú. àwọn ilé àwọn ẹnìkan òun náà kò ní í dára wọn yòókù kò ní í ráyè jókòó sí wọn lọ́kàn àwọn eléyìí wọn ní riire. Islam ibẹ̀ lórí gbogbo oríire wa. asọ́là ibẹ̀ lọ́là gbogbo ọla wa. ẹ̀gbọ́n tó lọ sọ ni nípa àwọn ẹni tó ṣe é pé ìdẹ̀ra yìí ó ti jẹ tiwọn wa wa ọlọ́ni lónìí o mo ti pé ẹ̀sìn yìí fún yín mo ti pé ìdára mi lé lórí ìdára tó wà pélé wa lórí ó fi wá sí kóńgẹ̀lì wọ́n dání tó ṣe pé ń ṣe alìsílám wọ́n sì dání tó di sunna anabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run tí wọ́n ó tún dáná tẹ̀ fún wa ó kọ owó tó bọ̀ bálẹ̀ wa raditu lakum al-islam dinan mo yọ́nú sí islam fún yín kọ́ máa jẹ́sìn fún yín allahu akbar oríire ńlá lélẹ́yìí o nítorí pé ẹnikẹ́ni tí bá ti ń ṣe Islam ọlọ́ ọ̀jẹ̀ tí wọ́n láyé àti lọ́rùn ẹnikẹ́ni tí bá ti ń ṣe Islam tó sì ṣe Islam tó fi kú irú wọn kọ́ lọ́lọ́wọ́n bá dáná fún ọlọ́wọ́n dáná kalẹ̀ nítorí ìwà mùsùlùmí ìwà mùsùlùmí kọ́ ni wọ́n pè lọ́mọ aná ọba àlìjánà ìníwà mùsùlùmí torí ẹ̀ lásìkò máa ń sọ yìí pé káwọ lè ba àwàlìjánà làṣẹ ń ṣe islam kámọ bá àwọn náà làṣẹ ń tẹ̀lé sunna anabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam láti sọ pé àti islam àti sunna àwọn ni dẹ̀ra bàbá gbogbo dẹ̀ra àwọn oríire aṣíwájú fún gbogbo oríire ǹjẹ́ tó rí báyìí tó bá wà lọ́ọ́ ṣẹlẹ̀ pẹ̀lú ìdánsẹ̀ islam láyé ń bí ọ̀rọ̀ àwọn náà lọ́la gbẹ̀ndàlùkìyàmù látàrí àwọn àṣìṣe rẹ̀ àwọn àìṣedédé rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ aṣọ tó bẹ́ẹ̀ ni ọ̀wọ́ ni pé wọ́n padà jáde lẹ́yìn rẹ̀ torí pé ọlọ́wọ́ bọ̀ dáná kalẹ̀ nítorí mùsùlùmí ẹ̀rí pé tọ́lọ́wọ́ bá ń sọ nípa àyà tó ń ti pèsè kalẹ̀ nínú ná bí àwọn ọmọ ná ọlọ́wọ́ máa sọ pé ọ̀hún ìdẹ̀tìlẹ́lì kàfírí àpèsè rẹ̀ lẹ̀ di àwọn kèfèrí àpèsè rẹ̀ lẹ̀ di àwọn mùsùlùmí. torí ẹ̀ tọ́ba fi lè kú mùsùlùmí á máa ọ́ lólórí rẹ̀ tọ́ba kú lórí sunna nabi sallallahu alayhi wa sallam á sọ pé a oríire torí ẹ̀ ni ẹnìkan ó mọ parakòrò mọ́ ń bara jẹ́ ìbànújẹ́ lójú mi bàbá mi pè mí ó ní kí ló dé ìwà ọmọ mi ó ní ẹni mi báyìí ló kù wá rè ó ní sẹ́ni ó ní bẹ́ẹ̀ ni orí súnà lọ́ra bàbá ní lọ́ọ́ fọkàn balẹ̀ Allahu akbar lọ́ọ́ fi ọkàn balẹ̀ eléyìí túmọ̀ sí pé oríire gbogbo oríire ìbẹ́ǹdì káti ìsìláàmù mu káti má yẹsẹ̀ kó o lórí lànà ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní asúnà hisnullahi alhasin ní súnà tàrí yẹn ó ní odi ọlọ́run ní odi sèyí pé ó di pa aburú kan ìjàmbá kan kò lè ráyè wọbẹ gbogbo ẹni tó bá ti wọnú odi yẹn ààbò tó pé yọ jẹ tiẹ yóò máa bẹ nínú àwọn ẹni tó kàn wọn balẹ̀ àti pé lẹ̀kùn fúnnà rẹ lẹ̀kùn ńlá gidigidi ni ètò sọ yìí pé gbogbo ẹni tó bá ti rí bẹ́ẹ̀ gbà ọ̀nà àti rí bẹ́ẹ̀ tọ̀ dọ́dọ̀ ọlọ́run ọba ó ti di rọrùn fún un.

tókò rẹ̀ jẹ́ pé tí máa ń bọ̀ kì í orí mú orí náà ni ọgbà ni wọ́n wá sọ pọ̀ sí. ìbànújẹ́ ọ̀rọ̀ borí na ìbànújẹ́ àtọ́rí rẹ̀ kodò ọmọ gbọ̀n yóò máa gbọ̀n yín kékeré yóò tún máa fẹ́ yín jẹra rẹ̀ mi yóò tún máa fi jẹra rẹ̀ lẹ́sẹ̀ mi tó bá ti gbọ́rọ̀ nípa súnà ìbànújẹ́ jọmọ òkú kí lè bẹ́ẹ̀ ni àwọn olórí bú àwọn ìfẹ́ gbọ́rọ̀ oríire ẹni ń bá ti pè lọ́mọ aná kò ní fẹ́ gbọ́rọ̀ àlìjáná kọ́lọ̀ yẹn lẹ́dàá ọkọ́ dákú kọ́ mọ́sà mi rere báwo ni wọ́n ti ti ìsìláàmù yìí ga tí ó gidi nígbà tó ìwọ wọn sọ pé ojú ọ̀nà ẹni tó máa nà kò wú ọ ìwọ ọ̀fẹ́ ṣe súnà àmọ́ islam lọ́ọ́ fẹ́ ṣe ọ̀dájú kò lè ṣe islam láì ṣe súnà ọlọ́dàbí ẹni tó sọ pé ẹ̀rọ kò súnà súnà tó máa ń pariwo hàn nídìí ẹ̀ àdìsí àdìsí tó máa ń sọ pánàbì sọ àfẹ́ kò sí ní tá a fẹ́ fi ṣe ẹ bá ní bílẹ̀rì ẹ fẹ́ kò sí ní tá a fẹ́ fi ṣe ẹ fi àwọn anú alukur'an ibi tọ́lọ̀ ń bá ti sọ̀rọ̀ sọ̀látù àṣùbà tó sì sọ̀rọ̀ sọ̀látù gbọ́họ́ tó sọ̀rọ̀ sọ̀látù làásù tó sọ̀rọ̀ sọ̀látù magrib tó sọ̀rọ̀ sọ̀látù làìṣà ńgbọ́lọ́ ọlọ́run ti sọ pé sọ̀látù sọ́bẹ̀ inú alukur'an ọlọ́run sọ pé qur'an alfajr inna qur'an alfajr kana mashhuda wa qur'an alfajr àtàlùkur'an ìtàkìlá alfajari lásìkò alfajari sásùbáàmì ó lè má tafsir àyà nǹkan tó o bá tún padà sí di sunna nbọlọlọ tí wàá sọ sọláàtù gbóòrò àti sọláàtù làásù akimi sọláàtù liduluki shamsi ila ghasaqi al-layli wa qur'an al-fajri inna qur'an al-fajri kana mashhuda tó bá yẹ pé lé dáa ọ sọ̀rọ̀ gbogbo sọláàtù márùn-ún nínú àyà yìí sunna ló fi gbọ́ kò sí wọn tó lè gbèdè wa tó táwọn amújáde ńbẹ pé ọlọ́run ọsọ sọ láti ọsọ sọ láti ọsọ mákìrì ṣáínú ayẹ ó tó tí rẹ tó fi ó lè rí a lè gbọ́ ìsìlámù yìí tọba ti níta nábì ọ̀jẹ̀ kankan. mi ò ètò ọ̀sọ̀ fún ọ ìgbé tọ̀lá tó àṣùbọ̀ àrùn rákà méjì. bolo sọ fún ọ pé bọ́lá ti sọ fún ọ pé sọ̀látù magrib rákà mẹ́ta ni òpònú kan máa wá yín lọ́mọ sọ pé ni ló lọ́ọ́ fi bá ọ̀tọ̀ àní ṣe sì sí lọ mọ́ ọ ti lẹ́yìn láyé bó sì lọ. ọkàn fẹ́ àwọn èèyàn lọ́nà ọkàn káwọn èèyàn ọmọ ọlọ́run ọmọ tọ́yẹ pé àmọ́ ti ń jẹ́bẹ̀ tí ó bá sí súnà nàbì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. náà là nàbì sallallahu alayhi wa sallam ṣe bọ́lá ń sọ pé wa aqimu salata wa atu zakat bóòlù àbá máa ṣe sọ̀láàt bóòlù àbá máa yọ zakat. ọlọ́run sọ fún wa pé tẹ́ bá dìde dúró ẹ kì fatia ẹ kà alákọ̀ọ́kọ́ ẹ kì súra mi lẹ́yìn fatia ẹsì kí ó ké láwọn sọ láti kàn ó jẹjẹlẹke láwọn sọ láti mí ó Ọlọ́run sì tún sọ fún wa nínú Al-Qur'an náà pé àwọn aráka kẹta àtẹkẹrin ó ẹkẹ ń bẹ o fati alẹkẹ amẹkẹ jẹjẹ o ẹ̀dá kún bọ lọ́wọ́ nínú Al-Qur'an ń bọ lọ́wọ́ ti sọ fún wa pé tẹ bá rò kó ń tẹ sọ ni bọlọ ti sọ fún wa pé kìnnìkan jẹ mi Allahu liman hamida bọlọ yóò ti sọ fún wa pé Rabbana wa lakal hamd nbọlọlọ sọ pé tẹ́ bá parí sọlá tà sàlámù aleykum lẹsùn tọwá sọ̀rọ̀ àrẹ dọtọ Ọlọ́run tọ sọ̀rọ̀ àrẹ dọtà nàbì sallallahu alaihi wasallam ọmọ alukurani gan tó bá alukurani yẹn gan lọlọ tó ti sọ fún yín pé wa ma atakum rasulu fakhudhu gbogbo ntànàbì bá mú wa fún yẹn gbà wa ma nahakum anhu fantahu ntànàbì bá sì ní kẹ pátipáti ó ti lọ gba alukurani gbọ́ gba alukurani gbọ́ ẹ bá alukurani náà lọ sọ fún ọ so àwọn aṣinilọ́nà kan pọ̀ láwùjọ Yorùbá wa yìí ló kọ́ pàfà làwọn tí wọ́n máa sọ̀sọ́kúsọ tí wọ́n máa wéwèé kó wì tẹ́nu ó sẹ́ yóò abanilọ́kàn ni pé wọ́n ráwọn èèyàn kó wọ́n ráwọn èèyàn kan mú lẹ́rú àwọn àgbẹ̀ pé nítorí ti sọ ẹnu àbá àlọ́ sọ bẹ́ẹ̀ àbá yìí wọ̀ àbá ti ní lọ́nà yìí. náà sọ pé kí n jẹ́ àfa ǹgànà rí kí ni jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ń sì ọlọ́nà ọlọ́ èèyàn ń ṣiṣẹ́ babaláwo ọláàfà rẹ̀ ni tí wọ́n fẹ́ kó lùmọ̀ nípa ẹ̀sìn ni kò tó bẹ́ẹ̀ tí wọ́n máa sọ pé ntànàbì sọ ọ̀já máa kàkà torí kí wọ́n á lọ sọ ọ́dọ̀ lùmọ̀ ẹ̀sìn eléyìí túmọ̀ sí pé ẹ jẹ́ ká mójútó pẹ̀lú Islam wa kò Islam tó ń nítumọ̀ tó o bá ti tẹ̀lé nàbí wa Muhammad sallallahu alayhi wa alihi wa àwọn ọkùnrin bíi jẹ́sì tó pọ̀ lábẹ́ pé súnà náà là ń ṣe àwọn ò ṣe súnà but oníkálukú ni máa pera ni máa pe dáadáa mára rẹ̀ nísìnyí bí tọ̀rí kọ́ bá ń ṣe òun náà pé súnà là ń tẹ̀lé àwọn tó sì jẹ́ pé arìnkiri káàkiri ayé ni wọ́n àwọn náà sọ pé súnà làwọn náà ń tẹ̀lé gbogbo oníkàlùkù gbogbo ńkọ́ súnà náà là ń tẹ̀lé ẹjẹ́ akọ sórí àtẹ káyọ̀ nàná rẹ̀ káyọ̀ o tani ń tẹ̀lé súnà náà ti ń takò ibi tí wàá lò ti ṣẹlẹ̀ kálukú fẹ́ pérére mára rẹ̀ ṣùgbọ́n wọ́n jìnnà sáti ṣerére torí de eléyìí Al-Imam Ibn Al-Qayyim ó ní tó bá dijọ́ gbé náà al-qiyama àwọn Ahlus Sunnah àwọn lójú wọn ìnìmọ́lẹ̀ ìní ọba ojú wọn lọ́jọ́ tí òkùnkùn biriki tí ó gbọ́ ojú gbogbo aráyé yòókù ọlọ́dàkùn ṣe wá lọ́kàn náà ahli sunna. wọ́n nítorí pé nínú súrọ́tù Ali Imran ọlọ́run ló dá wa ní yawma tabyaḍḍu wujuhun wa taswaddu wujuh. فأما الذين اسودت وجوههم أكفرتم بعد إيمانكم فذوقوا العذاب بما كنتم تكفرون وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله هم فيها خالدون ọlọ́run ní ọjọ́ ńlá ọjọ́ gbẹ̀ngàn òkèèyàn ọjọ́ tó tètè àwọn ojú kan funfun tí ìmọ́lẹ̀ tó gbà ojú ọjọ́ yẹn làwọn ojú kan dúdú birikiti tí wọ́n sọ kò dúdú dú àwọn ẹni tí ojú wọn dúdú wọn máa sọ fún wa pé ẹ ṣe kèfèrí lẹ́yìn ìgbà tí ẹ ti gbọ́ ńgbọ́ ìyẹn ni pé gbogbo oníkálukú gbogbo oníkówá ló ti kọ́kọ́ gbọ́ lọ́ngbọ́ rí kí kèfèrí ó tó wá ṣe kèfèrí padà yóò ṣe kèfèrí tó o bá ti sí rẹ ìwọ ò ṣe kèfèrí lẹ́yìn ìgbàgbọ́ ni nítorí pé gbogbo apáta lọ́lọ́run ti kọ́kọ́ kó jáde rí ṣáájú ká tó wálé ayé yìí ọlọ́run kó wa jáde ní bàràbàrà àti babalá wa ádámù gbogbo ẹni tí ó wà láyé títí dórí èjì tọ́lọ̀ ọ̀dà kan yìí ọlọ́run wa jáde ní bàràbàrà léèrè béèrè ńjọ bá délé ayé gbogbo pé bẹ́ẹ̀ ni ẹ wa gbọ́dọ̀ sùn bá délé ayé ní torí àwọn tó máa sọ fún àwọn ẹni tó ti wọn dúdú ọgbẹni dàlùkìyàmù akafartum ba'da imanikum kí ló dé tẹsí kẹfìrí lẹ́yìn tẹsí gbàgbọ́. fadhuqul adhaba bima kuntum takfurun ẹ wàá máa jìyà báyìí ẹ máa tọ́ ìyàwó látàrí kẹfìrí tẹsí ọlọ́dàkùn mọ́ ìyàwó à ń kẹfìrí o kí tẹ̀ní ń dùn má kẹfìrí gánà rí nínú ilé ayé táwa wáyé tẹ bá yẹn nìkan ti rẹ́rìn tẹ́bárẹ́ nìkan ti ń yọ ọ̀mùsẹ̀ wọ́n ń kì wọ́n ń sà wọ́n lọ́jọ́ gbogbo bíi ọdún ẹ dákun ẹ̀ wọ́wọ́ ẹ gbégbèsè ayé rẹ̀ sórí àtẹ kí ni máa dùn mọ́yàn tí ó fi di pé ọjọ́ gbogbo rẹ̀ dàbí ọdún ó di ẹni tó ṣe é pé wọ́n ń sà lọ́sùn wọ́n ń sà lọ́sì òun náà ń yọ ọ̀mùsẹ̀ ó ní gbèsè ayé ìtìjú ọ́ jù ẹ dákun kí lèèyàn máa ní tí gbèsè ayé fi máa rí bẹ́ẹ̀ olówó ọ̀kọ́lé ọláyà òǹgùmátò ò ní máa wá àti ṣe nǹkan kan kọ táwọn náà kọ máa béèrè pé dákun ẹ yá mi lówó ìwọ ló ní gbogbo ẹ wà fún ọ kò tó jù bẹ́ẹ̀ nà lọ kò jù bẹ́ẹ̀ lọ sórí rẹ wà lélẹ̀ kìí sórí rẹ fún gbogbo ẹni tí ọba ti sin lọ nítorí pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tó kó pẹ̀lú gbogbo àwọn tó ní o ọkàn rẹ ọ̀padà bí ọ léèrè kí ni ń dùn mọ́ ọ gan nínú gbogbo pàǹdùkú yìí ọ̀ọ́ máa. nǹkan kan mà sọnù nǹkan kan sọnù fún ọ ti sin lọ bẹ́ẹ̀ lẹ́mìí rẹ̀ ọmọ gbogbo gbà nǹkan kan sọnù fún ọ nǹkan kan sọnù fún ọ lórí nǹkan kan sọnù fún ọ gbogbo ilé ayé yọ padà tún sórí ibu ni má ṣe ti wá bẹ́ẹ̀ ẹni tí wọ́n sin náà tó bá wà lórí Islam wàláhì kápé àti jẹ́ fún ọ àti mú gan máa ọmọ sẹ̀mí ayọ̀ ìdùnnú ọmọ borí gbogbo gbèsè ayé rẹ̀ lọ́nà tó ti pé ìwọ gbọ́ tó máa béèrè pé ah níbo ni ìdùnnú yìí ti wá tó bá jẹ́ pówó ni lówó tó bá jọ́lá ni lọ́lá ah, ilé ìwọ mọ́kọ́ mọ́tò wo mo ní torí ẹni Ibn Taymiyyah sọ pé ọlọ́run ní àlùjánnà kan láyé èyí tó ti pé ẹni tí ó bá ti rí wọ̀ látàyé kò ní wọ̀ tọ̀run àlùjánnà náà ní Islam nítorí pé ẹni tó bá ní islam yóò máa sì rántí ọlọ́run gbogbo gbà kò sì sí nǹkan kan tó lè jẹ́ kọ́kàn balẹ̀ owó kíni owó èjẹ́ kọ́kàn balẹ̀ owó èjẹ́ kọ́kàn ẹ̀ ráhùn olówó tí wọ́n máa mutí ni yóò sọ pé mọ̀ọ́kàn ronú ní mi rọrùn sùn tó bá mu ọtí tútù yóò mu gbígbóná tó bá mu tìtòsí yóò mu tọ̀nà jíjìn kékeré wọn sàkànrin kó wọn fi rọrùn sùn ẹ̀rọ lówó ní ìsọ́ba lówó tá ó lè mú gbó máa fà yóò máa fà á níbi baranda pé káwọn èèyàn lè rí pọ́ǹpà pé òun kàn ronú ni òun ronú òun wà kankan tó lè mú kórì òun ọrọ̀ subhanallah ẹ rẹ ń ayé tán ìdààmú gbangba mi ó pa aṣẹ́wó wa o ń dùn láàmú o bá bẹ̀rẹ̀ pé ní. sọ fún wa pé o. ẹsẹ̀ tí a gbọ́ ìrántí ọlọ́run ló máa mú kọ́kàn nínú rẹ̀ ní kẹ́sì sọ́láàtì sọ́bẹ̀ tí gbọ́kọ́ sọ́kọ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé nǹkan kan yìí tẹ ànábì láàmú láyé àfi kó yára tètè lọ síbi sọ́láàtì nítorí pé ìgbàlẹ́ ọ̀kan bẹ́nu rẹ̀ ìwọ ṣe Islam kí ló ń dùn mọ́ kò sí nǹkan kan tó lè dùn mọ́ torí ẹ̀ lẹ́sẹ̀ rí káfíìrì nìsín ọkọ̀ lè wo sùnsùn mú kì kó gbé mọ́tò kó bọ́ sí títì láti inú àdúgbò lẹ́sìn máa fura pé ṣé pé nǹkan rọ́ọ̀lù eléyìí tí nǹkan ọba rọlù ń fẹ́ rọlù nǹkan ni. ẹ kàn gbọ́ pé ó mórí lọ́nà oko lọ́ba lọ la ọkọ̀ mọ́gi ó ti kú torí ọmọ wò pé kí ni tó tún kunu ayé ikú yá lọ òun kówó bọ ní investment òun lose two million ọjọ kan kí ló kù kó lọ ni nǹkan mẹ́ two million lásán ló fi para rẹ̀ dájú báńkì sọ fún ikú owó tẹ bá sòwò yẹn látàrí pé náírà ó ti di value náírà tó ti di pọ́ńtọ́ so owó yẹn five million ní tẹ́lẹ̀ ó ti wọ nine million báyìí ah, ẹ kàn wọ yàrá lẹ́ bàbá kó ti pokùn sóso ra rẹ̀ mọ́ fáàmì lọ́ba kú pé ń wò ní sanwó kó ń wò ayé lẹ̀ fún yín ẹ̀yin tẹ́ wà láyé ẹ̀ máa sá. la hawla wala quwwata illa billah ala bi dhikrillahi. tatọ́mà ìnà kọlọ́ kọ́ọ̀lì tí inú rẹ̀ ń dùn wọ́n mọ̀ láwọn kékin lè léyìí ní gbogbogbò àyè òsì máa inú rẹ̀ dùn ó islam ìwọ islam ó ní ó muhammed inú tí dùn inú dùn torí di àwọn òdodo tí ìmọ̀lẹ̀ tí ó gbọ́ ojú wọn kankan kan níjọ́ gbẹ̀ndà kìyàmà wọ́n sọ fáwọn yìí pé fọ́fì rahmatillah ẹ máa lọ sínú kí ọlọ́n hum fiha khalidun inú kí ọlọ́n ni wọ́n máa wà títí láéláé ọlọ́n dákun sọ́nà àwọn náà jẹ́ àjọ kan nínú wọn wọ́n sì wá lólórí bó wọ́n ní ẹni tó ti ń tẹ̀lé súnà ọkàn wọn máa bẹ láyé láàyè ikú mọ́ wọn lára ìmọ̀lẹ̀ máa bẹ nínú ọkàn wọn òkùnkùn kì í gbé bẹ̀. yàtọ̀ sẹ́ni tó bá dá aládàádáálẹ̀ alimami ibn qayyim náà ní bá wa sọ̀rọ̀ ó ní aládàádáálẹ̀ mayyitul qalb wọ́n ní àwọn tiwọn ọkàn wọn ti kú tí ó bá kú wọ́n máa sàdádáálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run. ó ní ọkàn wọn kú mọ́ mọ̀bùlímà òkùnkùn ní bẹ́ńbẹ́ ẹnu rọ̀t òkú lásán òkú ọkàn èrò àyà wọ́n ṣàlàyé rárá torí pé ilé òkùnkùn ni wọ́n wà wọ́n sì lè rí ọ̀ràn láéláé àwọn àjẹrà ilé ìtọ́lọ̀ wa sí fún wa tá a sọ pé a ìdẹ̀rọ kejì wọn náà ní ìdẹ̀rọ tá a là wọn náà ní kó tó a àmà ilé ọ̀sọ̀ pọ̀ lọ́n fún lálàáfíà fún mi ẹnìkan sọ pé à mi ẹnìkan sọ pé ah èmi bíbá àṣírí lọ́lọ́run fún mi eléyìí ni àwọn àdẹ̀rà tá a là oníkálukú pẹ̀lú tiẹ̀ àmọ́ ìdẹ̀rà tá a là tọ́fẹ̀ tó gbòòrò òun náà ní kíkálukú wà lórí Islam àti sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni ìdẹ̀ra bàbá gbogbo ìdẹ̀ra eléyìí tó pé tọ́lọ́run bá ti ṣe fún yàn àbúrò ní jẹ́ tìyàn lẹ́yìn rẹ̀ mọ́ kọ́lọ́run ẹlẹ́dàá láti fi dojúkọ àwọn àdéhà eléyìí tó lọ́n ṣe fún wa àwọn ojúṣe mẹ́ta kan wà eléyìí tó jẹ́ ọ̀ràn yẹn lórí gbogbo oníkálukú wa ká mójútó ká má jẹ́ pé ńjọ́ tá a bá pàdé ọlọ́ á pàdé rẹ̀ lálábòsí á pàdé rẹ̀ láláìmoore ojúṣe alákọ̀ọ́kọ́ tó oníkálukú wa gbọ́dọ̀ ṣe lágbọn àdéhà tó lọ́n ṣe fún wa torí táwọn sọ̀rọ̀ dẹ̀ra kì í lásán fa náà là ń sọ látẹ̀kàn yẹn kí sowó lásán torí ẹlòmíì owó owó yìí náà ni owó rọ́ọ̀yì owó rọ́ọ̀yì náà kálukọ́ máa rò kó náà nìkan ní Islam tọ́lọ̀ fún ọ kọ́lọ̀ má bàjẹ́ ẹ̀rọ ẹlòmíì ní sìn ó lòun ṣe Islam <laughs> orí ibú ti bá súnà tọ́lọ̀ fún ọ oríire ńlá ni ẹnìkan lọ́wọ́ ṣe súnà mà àdádálẹ̀ ló orí ibú ńlá ni kọ́lọ̀ má fi sàdánwò fáwọn. bẹ́ẹ̀ lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ kan àwọn àdẹ̀ra kéékèèké àlàáfíà owó ọlá ipò kìnnì kan ọba sọ̀rọ̀ wọn máa gbọ́ sí ọ lẹ́nu náà gbogbo àwọn àdẹ̀ra kéékèèké ni. gbogbo àwọn àdẹ̀ra yìí alákọ̀ọ́kọ́ ojúṣe a gbọ́dọ̀ ṣe òun náà ni kájá ni iná ní nǹkan tó taa tá a fi ní ìdẹ̀ra ká mọ ìdẹ̀ra ọlọ́run fọlọ́ ká gbà ká mọ ọlọ́run ló ṣe fún wa tó bá jẹ́ pé ọgbọ́n ni ọgbọ́n lẹ́gbẹ̀ẹ́ yẹn púpọ̀ tó bá jẹ́ pé ìmọ̀ ni olódo ni ọlẹ́gbẹ̀ẹ́ yẹn púpọ̀ tó bá jẹ́ pé ti ni ni yẹn púpọ̀ tó bá jẹ́ pé tàwọn ni àwọn bàbá ńlá rẹ wọn ò jámọ̀ kankan lẹ́gbẹ̀ẹ́ àwọn baba ńlá àwọn èèyàn mi. ajẹ́pẹ́ta ló sọrí fún wa allahu rabbil alamin nísìnyí abára wa mùsùlùmí yéésì pọ́ mọ́ ajanu dà àwọn bàbá tiwa mùsùlùmí ni wọn àwọn bàbá tó tún bí àwọn bàbá tiwa mùsùlùmí náà àwọn bàbá tó tún ẹ̀ ìrọ̀lá àìmọyeru wọn táwọn ọmọ wọn yà kẹfẹ́ ìdẹ̀rọ̀ ọlọ́ọ̀ni àánú ọlọ́ọ̀ni ẹ̀rọ mi à ń bẹ́ẹ̀ mùsùlùmí lónìí tí bàbá rẹ̀ jẹ́ mùsùlùmí òun sì jẹ́ mùsùlùmí ìsìláàmù rẹ̀ tún dà ọmọbìnrin náà mùsùlùmí lónìí tẹ́tẹ́ ẹni kó o ṣe ìsìláàmù rí nù ọ̀rá rẹ̀ ìsìláàmù rẹ̀ sì tún dà adúpẹ́ fọlọ́ torí ẹ̀ ìdẹ̀ra lélẹ́yìí tá a gbà ìkọlọ̀ ní ṣe fẹ́ni tó bá fẹ́ ti ṣe fẹ́ sunna sunna sunna yìí ọlọ́run ọba ẹlẹ́dàá ó sàánù rẹ nì ni wọ́n fi dìímú ló fi ń tẹ̀lé kí ẹ máa ṣe torí pé ọlọ́kẹ́ ń bì kan sí ilẹ̀ lárúbá kan lọ́lọ́ kí ni àìmọ́ yìí ẹ̀mọ́ ẹjọ́ ọ̀lẹ́ lárúbáwá náà sọ pé bídíà ni ọmọ sí. kéésì sẹ́ pé ah, ọ̀dọ́ lágbádá tó ti kọ́ kẹ́ni bàbá rẹ̀ á ah, ẹ̀rọ lásán ẹ̀mọ́ ẹjọ́ kọ́kẹ́ lọ́dọ̀ rẹ̀ tó tún ṣé ààrẹ ni tó lọ́dọ̀ sọ̀rọ̀ sún náà nìyí lọ́lọ́ ńlá tó ṣe fún ọlọ́run ló gbọ́n ọ ọlọ́run ló ṣe fún ọ ọwọ́ ń gbà ipá ọlọ́run ló ṣe fún mi yẹn ojúṣe ńlá ni mo gbọ́dọ̀ ṣe ládojúkọ ọ̀dẹ́ra tọ́lọ̀ ṣe fún mi yẹn ìgbà pọ́lọ́run ló ṣe fún mi torí pé ń bẹ nú àwọn èèyàn ẹni torí pé tọ́lọ́run bá sóore fún kò ní mọ oore yẹn pọ́dọ̀ ọlọ́run ti wá yóò mọ wò pé àwọn èèyàn ló ṣe fún torí ẹ ọlọ́ni wa ma bikum min famin Allah ohunkóhun tí n bá ń bẹ pẹ̀lú yín ní dẹ̀ra ẹgbà pọ́dọ̀ ọlọ́run ló ti wá ó túmọ̀ àṣìṣe ni o pé ọlá àyà rẹ lọ ń jẹ tó fi jólówó àṣìṣe ni ẹnìkan ra mọ́tò fi ń ṣe transport ọlọ́ akọ sára rẹ̀ pé ọlá àyà ọlọ́ọ̀lọ́ àbọ́lá àyà ọlá ẹ̀gbọ́n. àtisẹ́ ni o ẹ̀gbọ́n rẹ̀ kàn sí tó lè dá nǹkan kan sí fún ọ ọ̀dọ̀ Ọlọ́run ni gbogbo ìdẹ̀ra ti wá ọlọ́ọ̀gá gbogbo ìsọkúsọ ni o torí pé Ọlọ́run ẹlẹ́dàá wa nìkan òun ló máa ń ṣèdẹ̀ra fẹ́rù torí ẹ̀ báwo ni Ọlọ́run ti wá ṣèdẹ̀ra fún ọ báwo wá ma ìdẹ̀ra fẹ́ lómi ọkọ̀ láti mọ bọ́lọ̀ tó ṣe fún ọ àṣìṣe ńlá burúkú ni àṣìṣe ńlá burúkú ni nítorí pé gbogbo àwọn èèyàn tó ń sọ ńpọ́ láwọn ọlá wọn sábàbí lásán làwọn ọlọ́run gangan ló sóore fún ọ tọ́lọ̀ wọn bá fẹ́ ṣe fún ọ à ó dàbí màmá rẹ tán bá fò tán bá jẹyẹ wọn ò lè ṣe fún ọ tí ẹ̀gbọ́n rẹ tó bá fò tó bá jẹyẹ kò lè rí ṣe fún ọ ọ̀gá rẹ tó bá fò tó bá jẹyẹ kò lè rí ṣe fún ọ mọ́dàgbìn lọ́pọ̀lọpọ̀ ìwà nìkan kíyà rẹ bíi wọn ò ṣeéṣe fẹ́ lómìnà ìwà nìkan kọ́ lọ jábúrò fẹ́ gbọ́n rẹ̀ ìwà nìkan kọ́ lọ kọ́sẹ́ lọ́dọ̀ ọ̀gá rẹ̀ ṣé gbogbo yín náà lọ́wọ́ àjọdá fẹ́ ọlọ́run ló máa ń ṣèdẹ̀ra fún yàn ìyẹn ò lè ṣèdẹ̀ra kankan fún yàn wọ́n sọ pé aláàjì bí ba yín rìn tí mo ń ba yín rìn inú mi ti ẹ̀ dùn ní tí mo kàn fẹ́ tọrọ ni kẹ́sọ̀ èmi náà dolówó bíi tiwọn ẹgbẹ́ ṣé èèyàn lè sọ yẹn dolówó ni ó lè kówó fún ọ àmọ́ ńgbà tó lọ́wọ́ kọ́ lólówó ọkàn fi gbogbo ẹ̀jẹ̀ súyà ni. wọ́n ti ah, mo kó five million fún lọ́nà ẹ̀ lọ bí wọ́n ń sáko mo fowó ń dára lánàá <laughs> owó bá lọ tó bá ọ̀rọ̀ kó o mọ̀ tẹ́lẹ̀ pé bọ́ra ten thousand iná lówó tọ́lọ̀ nǹkan pé kó rí gbà lọ́dún yẹn ọlọ́wọ́ wa sọ ten thousand di ten million fún un yóò máa fi ṣiṣẹ́ yóò máa gbèrú sí yóò máa fi ṣiṣẹ́ yóò máa gbèrú sí yóò sáré pọ̀ náwó owó tún pọ̀ sí náà ni ọlọ́run láàánú ọlọ́run ló máa ń ṣèdẹ̀ra fún yàn nínú ìdẹ̀ra lówó ọlọ́run ló máa ń fún yàn ẹnìkan kún òtítọ́ lè fún yàn lówó bàbá wa jẹ́ lówó kò pé ká jẹ́ lówó ká lọ́ọ́ máa bẹ́ẹ̀ o nítorí pé bàbá wa tó jẹ́ lówó ń tó lówó ń bàbá ti rẹ̀ ni so ẹ rí i pé bẹ́ẹ̀ ń kà bí bàbá yín náà jẹ́ lówó bí bàbá tiẹ̀ jẹ́ lówó ẹ padà dórí bàbá kan jákùsẹ̀ ọlọ́run ló máa ń fún yàn bẹ́ẹ̀ náà ni ọlọ́run dá wa ó tẹ̀lé lọ́lọ́mà ọlọ́run ló máa ń fún yàn ah, olùkọ́ ẹgbẹ̀rún mo ti kọ́kọ́ iṣẹ́ níní mà ẹni tó kọ́ lọ́dọ̀ mílíọ̀nù wà tí ò ní mà aláàánú lọ́lọ́ ọlọ́run ló máa ń fún yàn gbà hàn bẹ́ẹ̀ náà ni ọ̀nbẹ nínú ọlá ọjà olùdarí láwùjọ èèyàn tó gbé ọ débẹ̀ o ọlọ́run ló gbé ọ débẹ̀ kọ́ wa mọ̀ fọlọ́ nítorí wọn tó wá burú tó gbàjẹ́ jù òun náà ní pé lónìí gbogbo ẹni tó bá ti bára rẹ̀ ń kò yóò máa wá wò pé òun ló ń gbọ̀n òun ló ń mọ ẹsẹ̀ ló fi débẹ̀ tó bá ti aago sí sẹ́mi ọ̀rọ̀ alága ìjókòó ókè wọ́n gbọ̀n ni wọ́n fi débẹ̀ tó wá pa náà gbọ́n bí rẹ̀ wọn bá ti gbà á mọ́ ọ lọ́wọ́. àìmọ̀ọ́rẹ́ fọlọ́n tó ṣeré fún yàrá irú rẹ̀ pọ̀ láwùjọ wa ẹ jẹ́ ká gbìyànjú láti jẹ́ ẹni tí ó mọ̀ọ́rẹ́ wala bikum min ni'matin faminallah káma pé gbogbo ìdẹ̀ra yòówù tó bá wà pẹ̀lú wa ọ̀dọ̀ ta ló ti wá àtọ̀dọ̀ lọ. mo mo bíríkìlìyà màá gbà pé ọlọ́run ló kọ́ mi ọlọ́run ló mi. àmọ́ ń sábàbí wa ọ̀gá mi ọ̀gá tí mo kọ́ṣẹ́ lọ́dọ̀ rẹ̀ àmọ́ Ọlọ́run ló ṣoore fún mi torí pé ibi tẹ́sí mà ní pé ní ìsìn gbogbo tẹ́sẹ̀ yìí bá kọ́ tí gbogbo èèyàn yìnyín tí wọ́n ń pé tí wọ́n ń péré tí wọ́n ń fọ́re tí wọ́n ń pé alágbájá ah, alágbájá ìwọ wo kí lọ́gà rẹ kọ́ sí ti wọ́n wá ń ṣe lónìí tó ọ̀dọ̀gà wà á rí i pé nínú iṣẹ́ mẹ́wàá tí wọ́n ń ṣe lónìí bóyá márùn-ún lọ́gà rẹ kọ́ márùn yòókù ò lè tọ́ka pẹ́ ní báyìí lọ́kọ. sẹ́ńtà tọ́ka rẹ̀ wá kọ márùn ọwọ́ túmọ̀ sí pé ọgbọ́dọ̀ mọ̀ náà ni ọgbà gbé pé nìkan kọ́ lọ́kọ sẹ́ńbẹ̀. sọ́dọ̀ àwọn ọmọ mi wà tó ẹ pé pẹ́lọ́dún márùn fi firi àwọn ọmọ mi lọ torí ọlọ́run ló máa ń bẹ pẹ̀lú wa yìí kò tí bòmíì wà àkọ́dọ̀ ọlọ́run eléyìí ni ojúṣe àkọ́kọ́ má pé mo jogún ẹ lọ́dọ̀ bàbá mi ni bàbá mi jogún ẹ lọ́dọ̀ bàbá tiwọn bàbá tiwọn náà jogún ẹ lọ́dọ̀ bàbá tiwọn ilé lọ́gbọ́ lálàwà aláìmoore burúkú nìyẹn o aláìmoore burúkú nìyẹn ọlọ́run kọ́ má sí wa láláìmoore. أقول قولي هذا وأستغفر الله العظيم لي ولكم الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير يحيي ويميت وهو على كل شيء قدير وأشهد أن نبينا وحبيبنا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه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 ní àdójúkọ àwọn ìdẹ̀ra tó lọ́n ṣe fún wa òun náà ni shukrullahi alayha ká máa dúpẹ́ fọlọ́ lórí àwọn ìdẹ̀ra tó ṣe fún wa ìdúpẹ́ fọlọ́ òun náà ni ká máa ṣe àfihàn eléyìí ọba ẹlẹ́dàá wa tó ṣe fún wa ká máa ṣe àfihàn àjùlọ eléyìí tí ọlọ́wọ́n ọba ṣe fún wa kí eléyìí jáde lórí wa. ká fi máa yin ọlọ́run ọba ẹlẹ́dàá wa ká sì tún máa fi ahọ́n wa náà sọ jáde àwa mọ̀ o a mọ̀ a sì gbà pípé ọlọ́run ọba ló ṣèdẹ̀ra fún wa yẹnni pé lórí ahọ́n wa a máa dúpẹ́ fọlọ́ a máa fẹ̀yìn fún a sì tún máa fa ahọ́n wa sọ pé ọlọ́run ló ṣe fún mi ọlọ́run ló ṣe fún mi lórí ọkàn a jẹ́ ọmọ wa ń bẹ̀ gbogbo gbà a mọ̀ a ìpè ọlọ́run ọba ẹlẹ́dàá wa òun ló ṣèdẹ̀ra yìí fún wa a wà á tara rẹ̀ a máa nífẹ̀ẹ́ ọlọ́run a máa tara ìdẹ̀ra tá a gbà ló ṣe fún wa á nífẹ̀ẹ́ àwọn ara wa yòókù ńkọ́ a máa lo àwọn oríkèé wọ̀nyí láti fi tẹ̀lé tọ́lọ̀ ẹni tí wọ́n ti ń lo àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí láti dúpẹ́ òní dúpẹ́ fún Abu wọ́n sọ fẹ́ nìkan tó bí wọ́n léèrè wípé ọlọ́run ọba tó bá fún yàn lẹ́yinjú méjèèjì báwo lè yóò ṣe jẹ́ni tó dúpẹ́ fún lórí ìdẹ̀rẹ̀ ẹyinjú yìí wọ́n ní bó ti ṣe dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀rẹ̀ ẹyinjú méjèèjì ni pé ìdàrọ̀ ẹ̀yìtà ìdàrọ̀ ẹ̀yìtà bihima khayra tó bá fi ẹyinjú méjèèjì tó bá fi rí rere àlẹ́ ń wàá kéde rẹ̀ síta. Si gbogbo ìgbà tó bá ti fẹ̀yìn jù rẹ̀ rí rere wà á kéde rẹ̀ síta wà ìrọ̀ ẹ̀ńtẹ̀bí hìmà sharran sẹ̀tẹ̀rẹ̀tà tó o bá sì fi ẹyin jù rẹ̀ méjèèjì tó o bá fi rí aburú ò ní sọ jáde nínú pé yàn dúpẹ́ fọlọ́n lórí ẹyin tọ́lọ́n fún yàn ò ní fi wo ò ní fi wá ti rí o àmọ́ kàn rí lójijì ò rí aburú lójijì má sọ. wọn ní ọdọ àgbò láti pẹ́ fọlọ́n lórí ìdẹ̀rẹ̀ etí méjèèjì tẹ̀yàn fi ń gbọ́rọ̀ wọ́n ní nsẹ́mẹ́tẹ́ bíi mímọ́ xeyọ̀rọ̀ ọ̀rọ̀ àyíta tó bá fi ẹyin e, etí méjèèjì tó bá fi gbọ́ ọ̀rọ̀ tó jẹ́ rere wàá dìímú wàá ha àsọ wọ́n ní nsẹ́mẹ́tẹ́ bíi mímọ́ ṣọ́rọ̀ tó bá sì fi etí rẹ méjèèjì tó bá fi gbọ́ aburú gbẹ́fàtà wàá tì dànù wàá tì dànù wọ́n ní fama ṣokoro lẹ́dẹ́yìn báwo láti dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀rọ̀ wọn méjèèjì wọ́n láti àkókò bíi mímọ́ máa lé ìṣẹ̀lẹ̀ fún má fi ọwọ́ rẹ méjèèjì mú nǹkan kan tí èsì tọwọ́ rẹ o gbogbo tí ọba jẹ́ tiẹ̀ má fọwọ́ rẹ mú. wala tulaw haqqan lillahi huwa fihima gbogbo tó bá sì jẹ́ ẹ̀tọ́ lọ́n tọ́jọ́ pọ́wọ́ là á fi ṣe má kọ̀ fọwọ́ rẹ láti kópa ń bẹ̀. gbogbo tó bá jẹ́ ẹ̀tọ́ lọ́n tọ́jọ́ pé ọwọ́ là ṣe má kọ̀ fọwọ́ rẹ láti kópa níbẹ̀. tọ́ ọ wá bilẹ̀ rè wọ́n ní fàmíṣùkúrò bọ́pẹ̀nì báwo la ṣe dúpẹ́ lórí ìdẹ̀ra kan qala qala Allahu ta'ala Abu Hatim àwọn náà wá fèsì pé ọlọ́run sọ yìí pé hafidhun àwọn jẹ́ pé wọ́n máa ń àwọn abẹ́ wọn illa ala azwajihim àyàfi fáwọn ìyàwó wọn kò sí nínú ìmánì kò sí nínú ìmánì ike kọ́ ọmọ apá abẹ́ o ò nídìí láti abẹ́ rẹ lọ́dọ̀ àwọn ma malakat aymanuhum àbára ẹrú tó ṣe kí wọ́n ní ìkápálẹ́ lórí fa innahum ghayru malumin àìpabẹ́mọ́ lọ́dọ̀ ìyàwó àtẹrú wọn kò sọ wọ́n dẹni àbùkù faman ibtagha wara'a dhalik fa ulaika humul aadun ẹni tó bá wá láti gbọ́ bùkátà rẹ̀ ìgbọ́ bùkátà tọkùnrin máa ń gbọ́ lára obìnrin tó wá láti gbọ́ lọ́nà míì tó yàtọ̀ sí ara ìyàwó rẹ̀ àbí ẹrú rẹ̀ ọlọ́run láwọn eléyìí àwọn lolùtayọ ẹnu àlọ́ ọlọ́run bí ẹni tí ń fọṣẹ́ gbòdì ipò ń fẹ́ dà àbí tí ń fi ìpara tí fi ń gbòdì ipò ń fẹ́ dà àbí ẹni tí ń fìdí rẹ̀ gbògiri ipò ń fẹ́ dà lọ́wọ́ pé tí bàbá tiẹ̀ ṣe ni tó fi bí. A'udhu billahi minash shaitani rajim. torí ẹ̀ Ka'ab al-Ahbar àwọn sọ fún wa pé má anama Allahu ala abdin min ni'matin fid dunya ọlọ́run ọba òsì fashakaraha lillah kó wá dúpẹ́ fọlọ́n lórí ìdẹ̀ra yìí wa tawada'a biha lillah kó wá tara ìdẹ̀ra yìí tẹríba fún ọlọ́run ọba ẹlẹ́dàá wa illa a'tahu Allahu nafaha fi dunya àfikọ́ lọ́wọ́ fún láǹfààní ìdẹ̀ra yìí láyé ń bì wa rafa'a biha darajatan wa rafa'a lahu biha darajatan fil akhirah àyàfi kọ́ lọ́wọ́ bó sì fi ṣe àgbéga pò fún tọ́ba di lọ́la gbẹ̀ǹdà nǹkan méjì ọlọ́wọ́ bá ṣèdẹ̀ra fún ọ o tún tara àdẹ̀rà o tún tẹríba fọlọ́ lórí ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá yóò jẹ́ kó o ráǹfààní ìdẹ̀ra ńláyé ń bì ọlọ́run ó jẹ́ kó o yóò sì fi ṣe àgbéga pò fún ọ tó bá di lọ́la gbẹ̀ndà yàtọ̀ sẹ́ni tọ́lọ̀ ń fún ọba fún tó ṣe kó fi ṣègbéraga tẹnumọ́ o ni'matan fi dunya falam yashkurha lillah ọlọ́run ò sì ṣe ìdẹ̀ra fẹ́nìkan rí láyé yìí kó wá kùnà láti dúpẹ́ fọlọ́ lórí ìdẹ̀ra yìí walam yatawadda biha kó tún kùnà láti tẹríba fọlọ́ pẹ̀lú ìdẹ̀ra yìí illa mana'ahu Allahu naf'aha fi dunya àfi ọlọ́run ọba kó má jẹ́ kó ráǹfààní rẹ̀ láyé subhanallah àìdúpẹ́ kìí jẹ́ kéèyàn ránfààní ìdẹ̀ra láyé bí. wa fataha lahu tabaqatin minan nar ọlọ́wọ́ wa fi sí àwọn ìpele lórí ìpele iná yóò fi sí fọlọ́ rẹ̀ yu'adhibuhu yu'adhibuhu in sha'a aw yatajawaz anhu tó bá wọ́ ọlọ́run àfìyàjẹ́ tó bá sì wọ́ ọlọ́run àṣàmójúkúrò fún un torí ẹ ọlọ́run bá ti ṣàlàyé lẹ́yìn náà fún wa nínú alukur'an wa ita azana rabbukum la in shakartum لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد ẹrántí ìgbà tí olúwa ẹlẹ́dàá yín tó ṣe kéde ó ní tẹ́ ẹ bá fi lè dúpẹ́ fún mi mo búra pé màá ṣe àlékún fún yín ẹ bá wá ṣàìmoore sí mi dájúdájú ìyà tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run ìyà tó le koko ni ọlọ́run dákun má jẹ́ kí ìyà rẹ kó sí wa. ojúṣe ẹlẹ́kẹta lórí ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa alákọ̀ọ́ ni ká mọ̀ lọ́kàn wa ọlọ́run ló ti wá ẹlẹ́kejì ni ká máa dúpẹ́ fún lórí ahọ́n ká dúpẹ́ fún pẹ̀lú ọkàn wa ká dúpẹ́ fún pẹ̀lú gbogbo àwọn oríkèé wa ẹlẹ́kẹta òun náà ni alla tusrafa an-ni'matu fi ghairi fi ghairi ta'atillah òun náà ni ká má lo ìdẹ̀rọ̀ náà sí nǹkan tí èsè títẹ̀lé tọ̀lọ̀ ọlọ́run ẹ lówó wàá lọ dá ilé aṣẹ́wó lẹ̀ ọlọ́run ẹ lówó ọ̀dà búkọ̀ ọlọ́tí lẹ̀ ọlọ́run fún lówó ọwọ́ afẹ́ sponsor àwọn ọmọ àta lórí ta oníkọ́ ọmọ fọ́gò ẹ máa fọ́gò lórí ta ọlọ́run fún ẹ lówó ọwọ́ à ń lo owó yẹn pé oníkálukú kó mu ọtí tó bá fẹ́ ìwọ lọ́sàn-án wẹ̀ ọlọ́run fún ẹ lówó òun fi ń wo àwọn fíìmù òfò fíìmù àdánù ọlọ́run bá fún ẹ lówó ọwọ́ ajẹ́ pé tẹ́tẹ́ ni ló ń fowó yẹn ta àbí wọn ló ń kówó fáwọn ẹni tó bá jẹ tẹ́tẹ́ látàrí ìdẹ̀ra tó lọ́n ṣe fún ọ èèwọ̀ ni lórí mùsùlùmí kọjá pé Ọlọ́run bá ṣe ìdẹ̀ra fún ọ ìdẹ̀ra tó lọ́wọ́ á ṣe fún ọ ò ń lò ní láti fi ṣe Ọlọ́run ọba ẹlẹ́dàá wa. torí ẹ̀ apá kan nínú àwọn ẹni rẹ wọ́n bi léèrè nípa kíni dúpẹ́ fọlọ̀ wọ́n á ní ìtumọ̀ rẹ̀ ni pé Allah tatakọ́wà bi ni'amillahi ala ma'asi yìí má lu àwọn àdẹ̀rọ ọlọ́run tó lọ́n ṣe fún ọ láti fi sẹ́lọ̀ òun là ń pè ní dúpẹ́ fọlọ́ má lu ìdẹ̀rọ ọlọ́run láti fi sẹ́lọ̀ ẹ rí i pé lónìí ìdẹ̀ra tí ó súnmọ́ tọ́pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn sì ń lé lówó tí ẹ bá mú olówó mẹ́wàá tán jẹ́ mùsùlùmí tẹ́ bá kó wọn sórí àtẹ tẹ́ wá wo kí ni wọ́n máa fowó wọn ṣe nítorí dájú ni pé mẹ́sàn-án nínú wọn ẹ rí i pé tó wọ́pọ̀ jù náà nípa ń fi sẹ́lọ̀ nítorí pé àwọn òun pé ńgbà táwọn ti lówó òun kí làwọn ṣe tó tún burú ìgbádùn wo làwọn ò lè jẹ má ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ẹni tó lówó òun ẹ rí i pé à ń kó aṣẹ́wó yóò jẹ nǹkan kan tó yẹ pé kò jẹ́ bàbàrà lójú wọn alọ́tínlé kìí ṣe nǹkan àjòjì àfi tẹ̀ sí fírísà wọn àti fíríjì wọn. bákan náà kọ́lẹ̀ mi wà nínú àwọn tó lówó tẹ́ pé oògùn sáńsà ni wọ́n máa fowó ṣe ẹ kò sóògùn tí ò sí nílé o òun wà lọ ni nígbà tó ń ti lówó kí ló tó kù kó wọn lóògùn ni ó lè sọ pé òun ni ó ń tètè ń bá ti nà ọ́ nìsín ọ́ ọ́ nà tọ̀ ọ́ ni ó kù nígbà tó lówó lọ́wọ́ lọ́wọ́ ẹ rí ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó lówó yẹn àwọn tó takùtọ̀ lọ àwọn tí ọ̀dá ni làwọn máa ń fowó sí nítorí pé àwọn fẹ́ fi hàn pé àwọn dá ju àwọn mẹ̀kúnnù lọ àwọn rí ṣe jù wọ́n lọ àwọn ní jù wọ́n lọ torí rẹ̀ ẹ ká níná lọ́wọ́ yẹn táwọn náwó so wọ́n máa lo ìdẹ̀rọ̀ ọlọ́run láti fi sẹ́lọ̀n ó lè wò sùnsùn nísìn kó ní ó ti tó ọdún báyìí tí bàbá òun ti kú so òun bùkátà kó òun yẹ gbé bàbá padà wọn bá bẹ̀rẹ̀ sí so màálùú mọ́lẹ̀ ẹ̀yin lọ ṣe wáàzì fún un ah lágbára níta fẹ́ máa ṣe yìí takotọ́ lọ wọ́n takotọ́ ànábì sallallahu alaihi wasallam ṣé owó bàbá rẹ̀ ló ń fẹ́ fi ṣe ni ah ó lọ́wọ́ yìí ẹ á lè máa bìyàn léèrè pé kí ló dé tó ń ṣe tó wù ọ pẹ̀lú owó ẹ bẹ́ẹ̀ ni á bìyàn léèrè lábẹ́ òfin ọlọ owó rọ̀wọ̀ lónìí tọmọ àṣẹlọ tí wọn máa wọ ọràn ẹ rí i pé ẹ̀yin èèyàn yókù ẹ ní báwí nítorí pé tí wọn bá dárú òkú lẹ tí ọ̀dájọ́ yọ lẹ lórí òkú bàbá rẹ̀ níbo làwọn aríire bá ní jó ti rí tiwọn ò ní rí tiwọn so olówó lọ́pọ̀lọpọ̀ máa ṣe àwọn nǹkan tó dé pé ó takùtà náà ó takùtà nàbì sallallahu alaihi wa alihi wasallam lórí ìfàfihàn pé wọ́n bẹ. ìṣẹ̀lẹ̀ yìí ni wọ́n á túmọ̀ sí pé onídẹ̀ra olówó lọ́dọ̀ ó túmọ̀ sí ó túmọ̀ sí pé òun palẹ̀ mọ́ fún yà ìyà burúkú lọ́dọ̀ lọ. nítorí ẹ rí i pé látàrí ìṣesí wọn ọkàn àwọn aláìní sì máa rọ ọkàn wọn máa rọ àwọn máa wọ pé ah irú ayé wo làwọn wá ń tà wọn yìí àwọn ń ṣègbéyàwó gan àwọn ò rówó ra orúkọ eléyìí ti pa màálùú mẹ́ẹ̀ẹ́dógún ní ìsìn torí òkú bàbá rẹ̀ bẹ́ẹ̀ rí nǹkan bẹ́ẹ̀ so ọkàn ọ̀pọ̀lọpọ̀ táwọn náà màdúlé ayé lọ yóò máa bàjẹ́ àwọn máa fowó wọn wọn máa fi sẹ́lọ̀ ọ̀pọ̀ àìmáyé ni wọ́n máa dáwọ́lé tí ò wúlò tí ò dáa tí ò wúlò tí ò dáa ó lè fún un fẹ́ kọ́lé àjọyọ̀ ṣé àjọyọ̀ tá à ń ṣe nínú àwọn pálọ̀ wa ẹ̀yìnkùlé wa iwájú ilé wa kò tíì tó à ń tún gba sùkúlù gbogbo àwọn pápá sùkúlù sùkúlù dáràn ọba díjọ jímọ̀ òkú ọba díjọ sátidé ìgbéyàwó àbúrò lẹ́sẹ̀ tó so gbogbo ẹ̀ńbẹ̀ ńbẹ̀ báwo so wọ́n ní òdo wọ́n tún akọ́ àwọn fẹ́ kọ́lé àjọyọ̀ ìwọ́n tó jẹ́ mùsùlùmí tó sọ pé lé àjọyọ̀ yìí tí wọ́n máa dánwò ń bẹ̀ sẹ́ni ìsìn ọ̀dà ìwọ́n kọ́lé àjọyọ̀ lẹ̀ àwọn àgbà pé ọ̀sánjọ́ kan wọ́n máa san four hundred thousand bẹ́ẹ̀ four hundred thousand ní wò kó wọ́n máa gbà o òun náà wọ́n kọ́lé àjọyọ̀ ńlẹ̀ ó lè jẹ́ pé fifty million ló fi kọ́ àwọn wá gbà four hundred thousand pa fẹ́ lò títí di ìrọ̀lẹ́ àwọn kan tó fẹ́ gbà ń rọ̀lẹ́ títí di àárọ̀ ọ̀dà àwọn tó wá gbà wọn bá bẹ̀rẹ̀ sí ní kó kátàn ọtí wa wọn bẹ̀rẹ̀ sí ní kó gbogbo ẹ̀dọ́ ilé àjọyọ̀ tí wọ́n ń bí wọn èmu tí ń bẹ̀ta àbórí yín dàrú ni <laughs> àwọn ti gbá ayé ti gbá ayé náà ayé tẹ gbọ́ mọ́kànlá ni. <laughs> gbogbo eléyìí ọmọ fi hàn yín pé subhanallah alazim so olówó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n máa ń fowó wọn ṣe ìtakùtọ̀ lọ́nìí. nísìnyí olówó mélòó ni fowó rẹ̀ kọ́ mọ́sálásí olówó mélòó ni a sọ pé ìsìláàmù ń bùkátà nǹkan báyìí yóò sì wá sí olówó mélòó la sọ pé ah, àwọn obìnrin kan lu wa fún ọlọ́kọ mọ̀ tí a sì ń jẹ wọn wàláì dàláì ẹ wá wòran níjọ́ tá a máa ń fún àwọn èèyàn ló jẹ́ ń bì tó o bá láàánú àánú àwọn yóò fi parọ́ wàláì wọ́n ní ẹ dẹ́ máa ń sọ̀rọ̀ àwọn opó wọn ò fi parọ́ wàláhì torí pé ọ̀pọ̀lọpọ̀ awádìí délé wọn wàláhì wọn ò fi parọ́. ọkọ but ẹ eh, bẹ́ẹ̀ náà mọ̀ bí aláìlọ́kọ̀ yìí náà ni <laughs> wàláhì mùsíbà. ok ẹ̀yin olówó ẹ wá sànù olówó tí ń fowó sànù kó kí àwọn olówó kan ẹ wá sànù àwọn pọ̀ jántìrẹrẹ. ẹ mọ́sálásí tí ò sọ fi parí rẹ̀ àbí bẹ́ẹ̀ ọ̀pọ̀ ẹlẹ́yẹ ìlànà tó ṣe pé tí wọ́n kì bọnu báyìí lójúmọ́ kan wà láwọn ni ẹ lọ lọ́spítù àwọn èèyàn pọ̀ ń bẹ̀ tọ́wọ́ pé wọ́n ti sọdẹ lẹ́wọ̀n lọ́spítù wọ́n tọ́jú wọn táwọn òróró san sẹ́wọ̀n kọ́spítù máa mú yàn án lẹ̀ ni adúpẹ́ fọlọ́n pé wọ́n ṣe lẹ́lẹ́ yìí so ọsibítù wa mú yàn lẹ̀ kó di tọ́tẹ̀ bá tó rówó san àfi kẹ́ mú garanti gidi wa so ẹ̀yin ẹran yẹn lọ́mọ bá wọn sanrú owó aláàánú lọ́lọ́run gbogbo orú nǹkan yẹn tí ẹ máa ń ṣe ó dájú pé èèyàn náà padà bá dáadáa pàdé lọ́dọ̀ lọ a ti sọ nípa ẹni rè kárì ó lówó ó máa ń yáwọn èèyàn lówó so ó wá sọ fún ọmọ ọ̀dọ̀ rẹ̀ pé gbogbo ìgbà tí àti sanwó ẹnìkan bá ti tó tí ó bá lówó tó lè san máa mójú kúrò fún un bọ́yọ́ lọ́wọ́ jẹ́ mójú kúrò fún àwa náà jọ kan anabi sallallahu alaihi wasallam ní fún wa wọ́n ní tẹ́nìkan bá ti wá dé kásìkò àti sanwó rẹ̀ bá tó tó lòun ò lówó ọmọ ọ̀dọ̀ yẹn ti gbọ́ àṣẹ tí ọ̀gá pa ọ̀nà bá ah, a àṣàmójúkúrò fún yín àṣàmójúkúrò fún yín àṣàmójúkúrò fún yín wọ́n nígbà tó náà kú ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa sọ fún àmàlẹ́kà pé kí ni ẹ̀ṣẹ̀ rú mi wọ́n ṣàfihàn rẹ̀ fọlọ́n ọlọ́gẹlẹ́mà ọlọ́run la ṣàmójúkúrò fún torí náà máa ń ṣàmójúkúrò fáwọn èèyàn ẹgbẹ́ rẹ̀ tó ń torí ẹ̀ ìwọ náà jẹ́ni tí ó láàánú náà because owó yẹn tí wọ́n bá lò dáadáa ìwọ fi ra àlùjáná wọ̀ tó o bá lò dáadáa o kò kalẹ̀ àwọn ọmọ kan àwọn jogún rẹ̀ ń tiwọn wọ́n lọ́ mọ̀ wọ́n lọ́ mọ̀ àmọ́lẹ́kọ̀ máa fọ́ wọ́n máa fọ́ wọ́n máa pọ́ níṣẹ́ ntọ́jú wà lójú rí sọ àwọn ọmọ àti rọra àlùjáná nu owó tiẹ̀ àbí òye bàbá bàbá bàbá ṣiṣẹ́ lẹ̀ ẹ̀yàn dáadáa bàbá kò ṣe jẹ́ ẹ̀yàn dáadáa àti mílíọ̀nù tààrí mo rò pé yé ẹ̀yàn dáadáa bàbá torí pé àwọn àti kó àti kó kó wọn lọ máa jẹ́jọ́ ńlọ́mà so nítorí ẹ kí oníkálukú wọn sànù ara rẹ̀ kó oníkálukú wọn sànù ara rẹ̀ rere tẹ̀yìn bá ṣe é lẹ̀ lónìí lẹ́lọ́ba torí ẹ kájẹni tó ṣe wípé a lo ìdẹ̀ra tọ́lọ̀ fún wa láti sẹ́lọ̀ olówó nìsín ó lè gbé ẹ̀yin tẹ kọ́lé sẹ́gbẹ̀ẹ́ òyìn ó lọ́wọ́ padà gbalẹ̀ lẹ́yìn kí ẹ ṣe pé lẹ́yìn ilẹ̀ òun ọgbà sẹ́wọ̀n kó wọ́n fẹ́ fi hàn ẹ́ owó ń bẹ ẹ sì máa kà á bí eré bí àwàdà ó fi babolú ẹ dá ó fi kìnìún ó rí bọ́yá babolú ara ẹ̀ ni so díẹ̀díẹ̀díẹ̀ ẹ tánpilani ọkàn abọ́ ni pé ibi tẹ kọ́lé sí ibà yìí ilé tẹ kọ́ yẹn kì í ṣe ilé tẹ kọ́ kọ́ bẹ́ẹ̀ lẹ́yìn náà gan ìwé lẹ́yìn kọ́ ìwé kíní kan kọ́ ìwé kíní lọ́ba di pé ẹ kókó ń lé òun ẹ sì ní rí bàbá olówó máa ń tiẹ̀ ẹ kókó ń lé òun ìyá wọn bá gbé katapila dé gbẹgbẹgbẹgbẹgbẹgbẹ wọn bá wò ẹnìkan bá sì ẹ̀wọ̀n kẹ ẹ̀dá lè mú ọ̀parí kọ òun máa ń lọ́wọ́ rẹ̀ láti ọgbà ẹ̀tọ́ rẹ̀ tọ́lọ́. tó tani ẹ̀ tó ju ní lọ́kọ́ ó lè ju nínú síbi tó bá fẹ́ ìtọ́pọ̀lọpọ̀ ló máa fowó wọn ṣe ni díẹ̀ nínú wọn lẹni tó mọ lọ díẹ̀ nínú wọn lẹni tó rántí pákó díẹ̀ nínú wọn lọ rántí pé àní gbowó ìlọsíbi kankan ọlọ́run ẹlẹ́dàá akọ́dàkùn kó tún wá sí i kí wàá ní àwọn nǹkan tí èèyàn máa ń ṣe tí dẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún yàn fi máa parẹ́ àmà ṣàlàyé lẹ́yìn oníjọ́ mi ọlọ́run ẹlẹ́dàá wa à ń bẹ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù àtàwọn àròyìn rẹ̀ tó ga jù kó túbọ̀ bá wa ṣe àlékún oore tó ṣe fún wa ọ̀wọ́ èyí fún wa kọ́kọ́ wa bá ti ṣe lè máa dúpẹ́ rẹ̀ kó ṣe wá oore àti dáadáa tó lọ́n ṣe fún kò ní lọ́wọ́ ọlọ́run ẹlẹ́dàá wa kó ṣe wá lọ lórí kó ràn wá lọ lórí àṣetán kó gbé wa jẹrí rẹ̀ ká rántí pé lásìkò tá à ń sọ nípa akínlọ́yẹ kọjójú ṣe wa sí ìdẹ̀ra tọ́lọ́run ẹlẹ́dàá tó ṣe fún wa ká rántí pé nínú ojúṣe wa sí ìdẹ̀ra ńlá mi tọ́lọ́run ṣe fún wa nípa ríran tọ́ràn ọ̀gá wa aṣíwájú fún gbogbo ọmọ anabi adam anabi tiwa muhammed sallallahu alayhi wa alihi wa sallam nínú ojúṣe wa sí anabi yìí ni ká máa ṣe àsọ̀láàtù fún torí pé ọlọ́run gan àtàwọn mọ̀lẹ́kà rẹ̀ alápọ̀nlé àwọn ẹ̀sìn àsọ̀láàtù fanabi muhammed sallallahu alayhi wa sallam ọlọ́run tó wá pa aláṣẹ pé ẹ̀yin olùgbàgbọ́ òdodo yìí náà máa ṣe tọ́lọ́hùn sọ́lẹ̀ alẹ́ muhammed wa alẹ́ ali muhammed kàmá sọ́lẹ́tà alẹ́ ibrahim wa alẹ́ ali ibrahim innaka hamidu majid wa barik alẹ́ muhammed wa alẹ́ ali muhammed kàmá barakta alẹ́ ibrahim wa alẹ́ ali ibrahim innaka hamidu majid wa sallim taslim kathira. وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا ربنا أصلح لنا بلادنا نيجيريا ربنا أصلح لنا بلادنا نيجيريا اللهم ربنا أصلح لنا بلادنا نيجيريا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله